billion naira who by the grace of God can give one billion naira ẹni nípa orí ọ̀fẹ́ ọlọ́run alààyè tí wọ́n lè fún wa ní bílíọ̀nù kọ̀ọ̀kan. Such people should please see my secretary in the office tonight for a very special announcement. Ní gbogbo orú àwọn bẹ́ẹ̀ rí I can give a billion, but all I can afford is a hundred million. Àwọn kan wà tí ó ní pé bóyá àwọn ìgbà fẹ́ ṣe bílíọ̀nù kan yìí, ṣùgbọ́n o, ohun tí wọ́n lè rí títa wọn ká, òun náà ni ọgọ́rùn-ún bílíọ̀nù. Some people should also see my secretary after the program tonight. Irú àwọn bẹ́ẹ̀ náà kí wọ́n. ṣe ti rí àwọn pásítọ̀ nìyẹn o àwọn tó máa sọ pé olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní olúwa lolùṣọ́ àgùntàn ẹ mọ̀fó ló ń ṣọ́ wọn o wọn ò jẹ́ kí ọlọ́run kó ṣọ́ wọn mọ́ o àwọn ọmọ ìjọ wọn ta ló ń ṣọ́ wọn ẹ̀ ń preach fáwọn ọmọ ìjọ kan àwọn mọ̀fó ò ṣọ́ wọn o ẹ̀yin gẹ́gẹ́ mọ̀fó ọlọ́pàá ló ń ṣọ́ wọn tó ń gbébọn tẹ̀lé wọn wọn lè rìn wọn fífìrì tó bá jẹ́ ẹni ọlọ́run ni ẹ tí mọ̀ pé ọlọ́run gbénú ẹ wá fífìrì ọ̀hárìn àwọn fake pastor ẹ máa máa tẹ̀lé ẹlòmíì ti fi pásítọ̀ wọn ti sọ́ di ọlọ́run wọn ní nàìjíríà wà láì wọ́n ti brain wash gbogbo yín onígbà tójú yín bá là mi ò rírú ìlú yẹn rí mi ò rírú ẹ̀rí láyé mi ìlú tán ti máa lọ church láti ọjọ́ monday títí di ọjọ́ monday complete seven days náà máa fi lọ church àdúrà wọlé ń gbà kí ló dé tọ́lọ́run ò gbàdúrà ẹ wo àwọn doctor doctors professional ẹ wò wọ́n Saudi Arabia náà sá lọ wọ́n ti lọ tò tán wáṣẹ́ what doctors mo ní mo lè má fi wọ̀nyí. àwọn doctors Saudi Arabia náà sá lọ tán ti lọ ń wáṣẹ́ wọ́n ti bàyè Nàìjíríà jẹ́ o. This exercise is currently ongoing at the Sheraton Hotel and Towers, right here in the national capital, Abuja. Nigerian resident doctors have been on strike for almost a month in their demand for better working conditions, and negotiations with government have failed repeatedly. And the prospect of working for the Saudi government is now seen as a big escape. The federal government is showing its not show that attitude, doesn't show any kind of responsibility or uh, being careful about the situation, I can't imagine, I can't believe my Honorable Minister of Health came out and he threatened us. So I think it does not make sense or doesn't make much, I mean, it worsened the situation. I would, to be candid, we're very, very disappointed. I personally am disappointed. When I go to where I work, I work in a very critical uh, care services of the hospital. But basic things that we need, we don't have. Some things I used to put in my money to, to, to buy what I need just for the sake of the patient. And uh, to worsen the situation, to make the matter worse, in day by day, there is no any progress. To escape from the hills uh, in the society. What do you mean by A lot of discouraging things. You see banditry, you eh, see kidnapping, incessant strike. And... Rubbish. Àwọn dọ́tọ̀ wa nìyẹn o. Ẹ máa bú àwọn òkútọ́nu wọn ju two states ní Nàìjíríà ṣe é gbọ́ pé dókítà òkútọ́nu Benin Republic ṣe ti gbọ́ pé dókítà wọn strike rí ibi tán pè níjọba gidi nìyẹn ṣe ti gbọ́ pé ó strike rí ẹ sọ pé ẹ̀yin giant of Africa àfi káwọn house of assembly máa pín thirty six million every month now competition jet náà ń ṣe ń sìn jet náà ra jet jet tí bandit máa gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín. ṣé bẹ́ẹ̀ ṣe dàgbà tó yẹ ẹ̀ lọ́pọlọ ni tọpọlọ ti kú ni Yorùbá nation now Yorùbá nation must stand a máa pín yorùbá ó máa jáde nínú nàìjíríà tó bá ti jáde kò kàn wá pẹ̀lú anything mọ́ yorùbá nation must stand whether you people like it or not yorùbá nation máa dúró hmm. ẹni tí ò ṣẹ̀ àwọn ọmọ tẹ arrest lóru tí ẹ fi ẹ̀tọ́ wọn dùn wọ́n human rights dss nigeria government ló yẹ kó lọ fún wọn ní each person five five million ẹnìkan máa mú olùdúró ẹnìkan máa béèlì wọn rubbish irú ìlú wo ni ní nàìjíríà ah wàláì kò sílùú kan ní orílẹ̀-èdè àgbáyé tó respect nàìjíríà mọ́ kò sí má yẹ kí n parọ́ fún yín ìbá ṣe ń proud pé wá láti nàìjíríà wọn máa yín wọn kàn tàn yín ni wọn máa yín mú sí yín ni wọn respect wọn tí wọn respect ìlú yẹn mọ́ àwọn pastors àti politicians wọ́n ti báyé ìlú yẹn jẹ́ because gbogbo àwọn pásítọ̀ wọn kàn ń parọ́ tọ̀yàn ni àwọn politics náà ah scammer bàbá wèrè làwọn yẹn ń ti wọn àwọn gangan náà jẹ́ kí ìlú yẹn ó gbádùn very soon millions of Igbo are coming Nigeria prepare Yoruba nation must stand no going back.